يصلح له أعمالكم ويغفر له ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوه يرحمكم الله وتقوى الله هي وفية الله للأولين والآخرين عباد الله يكون الله تعالى وكل إنسان ألزمناه صاحبه في عنقه ونخرجه له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا عباد الله فجزاء المرء يوم القيامة مرضون بعمله المدون في صحفته وما حقيقة العمل إلا حصيلة فعل الجوارح فالجوارح المرء هي التي تهدى عباده فما أشبل جواهره فمن حذر جواهره بفعل الصالحات والزمها شرع الله وتقواه فيذكر ميزان حسناته فمن ثقلت موازينه فأولئك هم المفلحون وأما من لم يثبت أفعال جواهره بآداب الإسلام وشرعه ويدخل ميزان تجهاته ويصدق عليه وصف الحق جل وعلا يوم تشهد عليه ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون أتابعكم الله بعد عليكم يا الله orí ajẹ́jẹ́ tán rẹ̀ wọ́n kọ́ fi sẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yìn orí ọlọ́run èyí tí ó jẹ́ kókó kópa wa lénìí òun náà ni àhán olùdíjà àwọn ewu tí àwọn ti ń bẹ fún yẹ pé ewu tí àwọn wàhálà ti ń bẹ lórí ahán àwọn wàhálà tí a máa ń fi ahọ́n wa tí a máa ń fi fà bóòlù jẹ ká sọ wa ọlọ́run bá kọ́ nínú àkùhárí kẹrì olùwàlúwà kú lẹ́yìn sẹ́ àlùsàmù náà wò sọ fún ọ̀fẹ́rẹ́ sí ọmọ ní gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn pátápátá láì sẹ́nìkan gbogbo tẹ́tẹ́lì kọ̀ọ̀kan wá ń ti pátá ọmọ ni wọ́n ń fi ha ọrùn rẹ̀ ni gbogbo tẹ́tẹ́lì kọ̀ọ̀kan ti èyí tó ń ti kọ̀ èyí tó ń ti gbangba èyí tó ń fa hán ti èyí tó ń fi débi náà ti olùwàlúwà ló kiri jù láwùjọ yóò máa kẹyà máa ti náà bẹ̀ ṣùgbọ́n tó wá di bí ọ̀rùn kẹyà máa gbogbo àwọn tẹ́sì ẹ̀ ń se tí wọ́n rẹ́kọ̀dù ẹ̀ sínú ọrùn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó wá fà jáde yóò ti tíra yóò ti tíra tí wọ́n ti kọ̀ọ̀kan sí inú rẹ̀ wọ́n wá gbé kálukú lọ́wọ́ gbogbo tẹ́sì ẹ̀ fi yá ilé sí pátápátá ó lọ́wọ́ wọ́n ti kọ́ ní ọtíra fún àgbèrè kálukú lọ́gbà tiẹ̀ wọ́n náà gbà tiẹ̀. gbogbo ẹni tí ó mọ̀ káńkà ní ọ̀nà ìmọ̀ káńkà ọmọ máa ẹni lẹ́kọ̀ọ́ kìkà rẹ̀ máa kàǹtì rẹ̀ ààrẹ wọ́n náà kàǹtì pọ̀ ṣe ìwà tó máa ọmọ ní kábà bìnà kàlíọ̀ àlẹ́ ìtàkàsílà wọ́n gbàgbó tó mọ̀ náà kọ́ ìsìsú ìmọ̀ mùsùlùmí. ṣe ráwọn tẹ́ta ń ṣe tàbí wọ́n kọ sínú síláwọ̀ rí òun làwọn tẹ́ta ń fi oríkèéríkè ara wa káàkiri ṣe. olùwàlẹ̀ máa yájú mi kọ́wé ilé àlàyé yìí rọ̀ kí egbò náà ṣe. olùwàlẹ̀ ẹ̀ sọ ní tí ó jáde lẹ́nu yín kọ́ tó sọ̀rọ̀ ló dáadáa kọ́ tó sọ. mùsùlùmí yẹn sọ̀rọ̀ kí nàbà títì rẹ̀ máa ń tòótì mùsùlùmí ebi gbogbo ẹnu kèébí sọ̀rọ̀ torí pé wọ́n ti jáde bí ẹni ní olùwàlì máa yẹ́lì pé omi nǹkan wò ní gbóló nǹkan ò ní jáde lẹ́nu ọmọ ẹ̀dẹ́ yẹn pé ìlà alẹ́ yẹn ọ̀kan ìbò náà fi àwọn olùkọ́ nǹkan méjì tí wọ́n ń kọ́ tẹ́ ẹnì kọ̀ọ̀kan wá ìkọ̀ọ̀kan náà méjèèjì fún wa múra mo bẹ̀rẹ̀ láti sọ kankan rẹ̀ ẹnì ilé sọ̀rọ̀ kí ló fẹ́ sọ̀rọ̀ ìtọ́nà ọ̀fẹ́ ká mọ yà ẹni pé kò sí kankan tí ó wé bàbá sọ̀gá ìlẹ̀ ẹni bá jẹ́ mùsùlùmí ẹni bá bá ojú àlẹ́sẹ̀ yá náà kó mú sọ gbólóhùn jáde olùtọ́nà ọ̀sọ̀mọ́ mẹ́rin ogún ọkọ̀ sọ gbólóhùn jáde rò ó dáadáa ọkọ̀ sọ àwọn èèyàn ò bírèkì mọ́ bírèkì mọ́ lórí o mùsùlùmí ẹ̀jẹ̀ afẹ́nu á bírèkì pàtàkì lọ àwọn sábà yẹn sọ̀rọ̀ ọlọ́run ẹgbẹ̀rún yín ẹkùn yín bírèkì ìkan náà sábẹ́ àlẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́pàá anábì oríkà anábì ó sọ iṣẹ́ tó ń máa ṣe tó ń lè lu àlùjẹ́lẹ̀ anábì sọ fún mi anábì wa ló bá tún kírun wákàtí máa rẹ̀ ó ní sọ́kòjú bá lọ sọ́kòjú bá lọ ànábi kó wá fún kankan o ànábi wá mú ahọ́n rẹ̀ jáde sọ́ lélẹ̀ ẹ̀mọ́jútó ànábi wá fọ́ ka wọn ní ahọ́nbó ṣe sáfún mi sọ̀rọ̀ wọn gba àwọn bẹ̀rẹ̀ ànábi wọ́n lẹ́yìn kan láyé nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́nà òun ni kò mọ wọlọ́lọ́ kó mọ̀ jẹ́ pé tó máa ń fà ní. mà yẹ ìgbìmọ̀ ní họ́ọ̀lì kọ́ tó sọ̀rọ̀ olúwa ní èrò dáadáa kọ́ tó sọ torí kò ní jáde lásán àfi kó jẹ́ pé àwọn olùkọ́ nǹkan méjì wọ́n ti kéde ìfowó pọ̀kalẹ̀ ṣé wàá rẹ̀ tí ẹ bá mú ẹnu rẹ̀ tí egun ní bírèkì tí ò gbé tí ò gbé ní zero Islam òṣùwọ̀n tí Islam gbé kalẹ̀ tó ní ká máa fi hàn ọ́ wá tí ò bá gbé kalẹ̀ tó bá ti gbé àti ìyàmọ̀ yóò gbé ẹ̀ olúwa ní gbogbo ń sábà pọ̀kalẹ̀ yìí àwọn alùmọ̀dẹ̀rìmọ́ọ̀n àgọ́ọ̀nìmọ́ọ̀n tó máa gbé e fún pé ẹgbà tẹgbà ní wọ́n gbé sílá kálukú wọ́n gbé fún ni ọ wà wò báyìí gbogbo ẹni tí ì bá mú ẹnu rẹ̀ sí ìfún ní bírèkì tó bá wò ó mẹ́rin hàzà kìkà irú tí àwọn eléyìí ẹ́ irú tí àwọn gbogbo yìí kò mọ̀ pé kan láì tẹ̀ wí àti ìfún ti àìsùn àwọn sọ báyìí náà olúwa tó fọ́ tẹ́tẹ́rẹ́ máa yẹ́ ìgbòmí kọ́ọ̀lì ilẹ̀ àdáyé rọ̀kì náà sí فلله هذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها kò sí ẹ̀mọ̀ pé kan ní kékeré ìkan làwà dáa gbogbo kan ní tútó bí gbogbo ẹ̀lọ́kọ́ kalẹ̀ àní kò sí ìfí ó wọlé fún ọgbàjá lẹ́nu rẹ̀ jẹ́mọ́ wọn ò ní mú ẹlòmí láti fi àánú pé kò kírun nítorọ̀ ọ̀rẹ́ ọ̀gá rẹ̀ bíi ah, àtàì kírun kò tẹ́lẹ̀ lómi ò kò dẹ́sìmà kéde táà ní ìfowó ọlọ́mọ ti dá ó ti tán. Ah. ìdí jẹ́sì náà ló káàárín wọn bí ìyẹn dà ìdí jẹ́sì náà ni pé alẹ́ ní ìfún ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ fún yẹn kọ́ ẹgbẹ́ ọ̀rọ̀ tiẹ̀ ló wá borí lójú ẹ̀ ẹlòmí ń sọ̀rọ̀ fún yẹn yóò ti dé kọ́ ọ̀rọ̀ àní ahán ẹlòmíì ó ti fi dójú ìlú ó ti fi dàárú ahán yìí ó ti fi dá tọ́kọ àtìyàwó rú ẹ̀ṣọ́ ahán ilẹ̀ lóṣù kẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ òṣèlú Muhammad sallallahu alaihi wa sallam ọ̀rẹ́ àníbi ni òun lẹ́yìn ìgbà tó máa ní sáwọn ìlú ni ó tó jẹ́ mùsùlùmí dáadáa tó ń kí ń fọ́n gbá rẹ̀ títà òun yẹn ti dáa àníbi ni mo fi ọlọ́kàn balẹ̀ fún màdìjẹ́ náà ni ọ́ gbogbo ẹni tá ànẹ́bí bá fi lọ́kàn balẹ̀ ọlọ́run fi lọ́kàn balẹ̀ náà gbogbo ẹni tá ànẹ́bí bá ní bí ẹ bá ní ìròyìn báyìí la mo fi lọ́kàn balẹ̀ ẹ dá ẹkú dáre ọlọ́run ní sọ bẹ́ẹ̀ torí bọ́ mọ́ wọn bá fi kí ànẹ́bí sallallahu alaihi wa sallam wa ma yantiqu anil hawa in àdìjẹ́nà rẹ̀ kò sí o sí tí ó kọ́ lẹ́sẹ̀ ahọ́n rẹ̀ àtàbẹ́ rẹ̀ nítorí ó sọ àwọn ìdílé kíkú lónìí lọ́nà jẹ̀mọ́ ẹ wá wo àwọn èèyàn èyí tó wá burú jù ní ọ̀rọ̀ táwọn yẹn máa ń sọ alikọ́ọ̀lù àdàlọ́ ìbílẹ̀ àìní ìtẹ́ ìmọ̀ ń pọ̀ náà kẹsì máa sọ ó léwu àwọ̀ àwọ̀ ìlónìí alẹ́ ni yóò jẹ ìyàlẹ́ yóò bọ́ máa ń yà kọ́ọ̀lù alọ́lá tí ìjẹ́ni kọ̀ọ̀kan wa tá ń rí olùgbẹ́ lè dáríba kọ́mẹ́ mọ́ sọ̀rọ̀ máa méjì bọ́ọ̀ bá kàwé wọ́n náà kan máa sì mọ́ ọ̀lẹ́ dáàbì wọ́n gbà náà gbìyànjú àti english lè rí ibi ọba ajẹ́ ọwá ní english nìkọ́ ọwá ní english náà náà sẹpẹ́lẹ́pọ̀ ayé àìgbà bẹ́ẹ̀ kọ́lá bí fọ́gá ti bí fọ́gá ti ra máa ná ọ̀gọ̀rọ̀ dájú ìlà ẹ̀yìn wa kálukú máa ń sọ pàtì náà nílẹ̀ àmẹ́lì onímọ̀ máa ń parẹ̀ à tó bá ti gbọ́ àlùkí àmà tó bá rí àwọn ọ̀rẹ́ bó ti rí ọgbà rẹ̀ bẹ̀ kọ́ tó sọ̀rọ̀ ẹni máa ń parẹ̀. olùwàlúwàlá àtàkùn máa lè sọ látàbí ẹ̀ olùwà ti kìlọ̀ fún ọ ti pẹ́ ó ní tó bá ti mímọ̀ ń parẹ̀ má sọ kí ló pẹ́ ní àlẹ́ yìí ìtànpẹ̀ ní ìmọ̀ ni pé kọ́lọ̀ ní mẹ́wàájú mi yìí dúdú ni mo mọ̀ pé dúdú ni tọ́pẹ̀ bẹ́ẹ̀rù pé mo mọ̀ pé kàìbó ṣe rí ọ̀nà ìyá yìí mo ló já sí ìpàtà ló já sí ọmọ àmàdájú bẹ́ẹ̀ àmẹ́ni tí ó dádúgbò yìí rí ọwá níbo ní pàtà ó ní mọ bábá yìí lọ ọjà afọ́jú wá ní ẹran bí afọ́jú wá ní ilé kọ́lá bá gbà ó sèǹtì olúwa ní wàlá àtẹ́kùn máa lè sọ́lá fàbẹ̀rẹ̀ ìfọ́ bá ti ní ìmọ̀ pa rẹ̀ níwọ̀ gẹ́gẹ́ fún ara pé kí nǹkan kan yìí tọ́ bèbè sáfà ní ní ọlẹ́ sáfà tọ́ kéwú kọ́lá òkèlè wà ìlú òkè àmà àmà ọ̀yẹ́ká mọ́ tó dákámọ́ tí ò dáa nídìí kí ni gbé gbásọ̀kalẹ̀ bọ́ máa gé mú ààrẹ náà tó máa lọ́rọ̀ tó bọ̀ sí ọ̀ọ́dẹ́dẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ mọ́ ẹ́sàájì tó mọ́ lẹ́kọ́ ẹ̀rọ mo gbọ́gbọ́ iná ma ẹ̀lẹ́ kan lé sáńtílé bẹ́ẹ̀ lára kan àyẹ́tẹ́ kan lè ní ìfáàkẹ́lẹ́ mọ́lé ọwọ́ pé kí ìdí fún kápẹ́ntà ọdínkùnmọ́ kó rẹ̀ lébà sí sọ pé bí lébà ilé òwò lélé ni wọ́n gánmà pé bọ́ bá dá sọ́rọ̀ nítorí bá ti mú rẹ̀ má kọ̀. iná sẹ́mà wọn bá sọ̀rọ̀ wọn kò á kúrò mú láyé káàlì mú màsíkú la. olùwárí kí ló fà wọn bá sọ̀rọ̀. sọ́ọ̀rí tàbí lákàí wa ń tàbí rò ikọ̀ ara wa. wọ́n bèèrè nípa àti ìdílá ìkìyà náà àwọn òsìmọ́ ọlọ́pàá a bá ti ní ẹnu kí lọ wí pà yóò mọ̀ wí rì tí ó bá ìlọ tọ́ kò sí ọ̀rẹ́ ìkìyà náà ẹni ká sọ gbólóhùn ẹ̀rọ wa àwọn àfáàfẹ́ ti kọjá lọ pàlàjọ irú tí ó fẹ́ jẹ sọ́tẹ̀sì ní ti àwọn tọ́ ti ń sáàbù wọn kọ́ jẹ́ mùsùlùmí irú owó onígbà tí ò ní fi wọn náà bọ́ ti ń sáàbù wọn kọ́ jẹ́ mùsùlùmí èyí náà pè ní sùúrù àwọn akékeré kan ní àlùwà wọn náà gbọ́rọ̀ gẹ̀gítọ́ ní mú sọ jẹ́ mùsùlùmí wọ̀rọ̀ ní sáàpẹ̀lẹ́yìn náà àtàsọ gbogbo alágbàpẹ́ mọ́rin bí àbáà ní ẹbí lásìkò mọ́ mọ́lìkì gbogbo ẹ̀nà káàkọ́ àti mọ́ mọ́lìkì wà láìpọ̀ ẹ̀nà káàkọ́ àti mọ́ mọ́lìkì gbogbo ayé mọ́ sí àpá àti mọ́ mọ́lìkì ìtò gbajúmọ̀ dé àwọn èèyàn máa ń wá láti ìlú wọn táwọn náà yí àpá ń lu sí wọn náà wọ́n máa bèèrè lọ́wọ́ èmi ọ̀má èmi ọ̀má àwọn akọ̀ kalẹ̀ débi àpá débá lọ́dọ̀ àpá àgbà á lọ bèèrè lọ́wọ́ báwọn àpá àti ti ń jọ̀ọ́ làhádìrì gbólóhùn làhádìrì ó wà difficult fọ́pọ̀lọpọ̀ àtàjọ ọmọ kébù lónìí pé ìmá kò jáde ní gbólóhùn ẹ̀mí láyé rí kò sírú fánú àwọn kéwọ́ apágbàbò gan fún á ah, gbogbo fánú làwọn akùdù sí àgbàkò ní ó àfáàrí pẹ́pẹ́ kan tábà ní eré àwọn eré tẹ́lẹ̀ tó kí ló ń kí làwọn ìjẹjọ bọ́ bọ́ wà láẹ̀ fàríjẹ́jì ẹ̀kọ́ lórí pìtẹ́lì jáde ọ̀dà ọ̀dà báwọn ẹbí kọ́ yìí kò lè tọ́ka àfà pé àfà ìlú kọ́mílẹ̀ ìlú kọ́mílẹ̀ ẹbí tẹ́ pẹ́ ọlọ́rin ti dáhùn lọ ní ẹ̀yà bá tẹ́ dáhùn náà ẹ̀bẹ̀rọ náà ẹ ju àwọn tó kọjá lọ pàtàkì lọ òyìnbó Muhammad sallallahu alaihi wasallam bàbá bẹ́ẹ̀ lọ́wọ́ alẹ́ àwọn ìgbàájì àtẹ́sí sallallahu alaihi wasallam ànábì àbẹ́rẹ̀ ọwọ́ tí wọn náà èyí tó wọ́n bá mọ̀ wọ́n láwọn wọ́n máa àdúgbàmẹ́lẹ́ tó hẹ́mọ̀ ọlá òtàrádá bẹ́ẹ̀ ẹnìkan wá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹnìkan àfáà lòun náà láyé tí ẹwà pọ̀ ìbẹ̀rẹ̀ ó pọ̀ wọ́n ló bẹ̀rẹ̀ tó pọ̀ sí wọ́n lọ lọ́wọ́ mọ̀ ní ìrìn ogun kẹ́tẹ́kẹ́tẹ́ alọ́ àtàbọ̀ rẹ̀ ó gbà lóṣù méjì tó lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ mọ̀ ní tó bá jẹ pé báyìí gbogbo àwọn àfáàrí láyé lónìí ayé ti dà gbogbo báyìí jẹ máa ayé ló bàjẹ́ lónìí ibi ló ti bẹ̀rẹ̀ ọ̀dà àwọn àfáàrí ní tí wọn ò mọ̀ ni wọ́n ń sọ alẹ́ ìrẹ́gbò ẹgbọ́ àwọn ọ̀rọ̀ mi ẹ̀bẹ̀ mọ̀ sẹ́kún àtẹ́yẹ lẹ́yìn ẹ̀yìn ọ̀ká pálí kí a máa mẹ́rin èyí tá ń ká iye ẹ̀yìn ògbó ní tí àlìkọ́ bá sọ ọ́ sì sí rẹ̀ àwọn kan bẹ́ẹ̀ ni ẹmọ́ jẹun òkú torí tí ni ó di òkú dẹ́bí ọdẹ gẹ́gẹ́ tí ọ̀gá padà kò sẹ́ni tó bá ọ̀lẹ́ jẹ́ wọn fún wọn lẹ́rí ẹ̀ ọ̀lẹ́ jẹ́ tó bẹ̀. akínyàn lè jẹ́ wá kọ́sàmù pé ẹwà ìjọ ní òkú kí wọ́n ní wá tẹ́sẹ̀ wọ́n tẹ́sẹ̀ ìgbàmẹ́ lónìí ara wọn sọ fi àgbàlagbà náà fi kọ́ bẹ́ẹ̀ àgbàlagbà ọ̀fi kọ́ bẹ́ẹ̀ àmọ́ pọ́pọ́ bẹ́ẹ̀ tó ń di òkú ìkú náà ní ọwọ́n ń bì fẹ́ nílẹ̀ ẹ̀mẹ́ta wọn lọ́wọ́ kọ́dà anẹ́bì sallallahu alaihi wasallam anẹ́bì náà jẹun kọ́dà ní olóògùn ó jẹ àmàlàdéwédú anẹ́bì àmàlàdéwédú anẹ́bì ewédú àmàlàdéwédú anẹ́bì ọ̀sọ́lá àfà ìjọrọ̀ ọlọ́run anẹ́bì ògbọ́ ilé ayé àmàlà débi àtẹ́kẹ̀ẹ́ ọbẹ̀ ìdábọ̀ lúlẹ̀ ó yẹ kí ẹgbẹ́ ọ̀rẹ́ ìyàmọ̀ bọ́ọ̀ ṣe ń páyà pé kí n ní ṣe sì lẹ́sìn mọ́wọ́ náà bẹ́ẹ̀ náà lọ́gbọ́dọ̀ mọ́ páyà pé bí sí ìbámọ̀ ìní sọ ẹni bá lọ́dọ̀ mọ́ mọ́lẹ́kí ọ̀ṣùmọ̀ọ́lá ó wá bẹ́ẹ̀ lọ́mọ mọ́lẹ́kí ó bí alákọ̀ọ́kọ́ ó bí ẹlẹ́kejì èyí tó pọ̀ jù tó pọ̀ jù wọ́n ní báyìí tí mọ́mọ́ dá tó dáhùn pé fẹ̀lọ̀ ju méjì lọ bá tó lè mọ́mọ́ ní làádìrì làádìrì bá tó ti tẹ̀sí kan wá sọ ọkùnrin yìí ó ní wà nínú ìgbóná ẹ

bin anas àti abdullahi ó kiri ẹ̀dẹ́rẹ́ olóhun ọ̀mọ́ táàmà ó pẹ́sẹ́ báyìí tí ó rán lọ kí ló sà pápọ̀ ìṣẹ́ ọ̀hàn báyìí níbi ọ̀tá máa sọ alimọ́mọ́lẹ́ ọ̀ṣun ọ̀lá ọ̀tá rẹ̀ àbáwọ̀ ayé ọdí ọ̀tá ọ̀tá rẹ̀ àná ó ní láwọ́ sákẹ̀ máa lamu yáàlẹ̀ lọ́sọ́kọ̀kọ̀ ìtìlá bá ti láyé ní dàrú yìí tó bá yẹ fẹ́ni tí ò ní máa ń pa nǹkan bá ń dákẹ́ fẹ́ni tó mọ̀ ní nǹkan pè ní ìfìlà àǹkan lọ báyìí àǹkan báyìí kí láwọn ti tẹ̀lé àmọ́ kálukú yẹ̀dẹ́ ẹ̀rẹ́ ní pé kìmọ̀ ìmọ̀lẹ̀ mi náà èyí ni mo bẹ̀rẹ̀ nímọ̀ sètánì mo gbọ́ púpọ̀ nímọ̀ rí níbi yìí níjọba àwọn

kò wáyé ká máa fi ròyìn àfà ẹnì kan sọ̀rọ̀ tó burú jáì ọmọ tó kí o náà abẹ́ bá sọ̀rọ̀ tí o bá dá ló wá kó jẹ́ pé ọ̀rọ̀ tí mo sọ yóò dá eléyìí wá dé ọ̀rọ̀ tó sọ yóò dá eléyìí wá dé ọ̀rọ̀ tó sọ yóò dá ó ní pátá àwọn pè mí láti Saudi Arabia pé ọ̀rọ̀ tó sọ yóò dá wọ́n á ní ee ọlọ́run tó ní sọ ó ní kó ní tó fẹ́ mọ́ mẹ́ẹ̀ tí ọlọ́run tó ní kún wọn sọ onídẹ́fàyọ ẹ́yà nígbàfàyọ àgbàkò rẹ̀ lè ẹ̀rẹ́fẹ̀ yá máa sọ àhàn wa ọ̀ alẹ́bìsọ̀ ọlọ́run ayọ̀ sọ̀nà الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم أتابع فلان عليكم كي أعلم مبارك محمد صلى الله عليه وسلم وتعالى صلى الله عليه وسلم àtiwá bá débi wà nípa Muhammad sallallahu alaihi wasallam sáà ní ìkìlọ̀ fún wa nípa àwa búrú alẹ́bí bí àwọn sáré àtẹ̀sìrú náà pẹ̀lú mọ́fìlì tẹ́ ẹ máa sáfẹ́ ní mọ́fìlì àwọn sáré làwọn mà ah, wọ́n ni máa láàbí ìhàmù láhùn wà lámàtà nínú lábáwá o lọ́ba ní mọ́fìlì sí gbìyàn ẹni tí ò ní kò ní kọ́bọ̀ lọ́wọ́ má ní mọ́fìlì sí yàn ò lówó lọ́wọ́ èyẹ́ ni má lówó lọ́wọ́ kó ní báńkì eléyìí ò ní báńkì èyẹ́ ni má lówó lọ́wọ́ kó má ní báńkì kó nílé eléyìí ò nílé èèyàn lè máa ní bá kí kọ́mọ́ nílé kọ́mọ́ lọ́wọ́ kó ní lọ́rùn èèyàn wọ́n lè àjẹ́ lọ fún ọ̀jẹ́ wọ́n lè mọ̀ tà gbogbo ní ẹni gbádùn láyé fún un ìtàwọn àbábígbé nù tẹ̀pí ìtumọ̀ ló gánù ó ti fà fún wa ìtumọ̀ sáré ọjọ́ fún wa alẹ́bí ní alùmọ́kìlì tí ó bàjẹ́ ẹni tó jẹ́ mú fúlíkù bẹ́ẹ̀ di wí nínú jẹ̀mí àdé Muhammad sallallahu alaihi wasallam يأتي يوم القيامة للصلاة ìwọ́n tó ń sọ pé káàrin wà tọ́lọ́ sáti dá parí wọn yẹlẹ̀ yóò mú àrin wà tọ́lọ́ wọn dá irun rẹ̀ dá ẹmá kẹfù àwọn rẹ̀ dá ẹmá kẹfù kọ́nà olówó ẹ̀rọ sàdá ẹmá kẹfù alọ́kùnmọ́ mọ́kà ó mọ́rán yàn ẹmá kẹfù wọ́n lè kí o bu eléyìí ànábi nípa mi kọ́dà bọ́ọ̀lù yẹn ọ̀bùyàn ẹkún sígá lẹ́nu ẹ̀ yẹn tó bá ti di àlùkìyàmà àwọn tó ọkú ni ọlọ́wà ní náà fẹ́ gbẹ̀sán fún yín lónìí gbogbo ẹni tó tó wọlé lọ nísìn bá àwọn náà ń máa ń ìwà ẹni tí wà ń perí kan lè tí wọ́n tí wọ́n dédé wọn àkó ládà ẹrùn jẹ́ pèrè lọ́wọ́ tẹ́rọ tó bú rẹ̀ ibi tí ń jọ lójú náà nù àwẹ̀ tó lóun gbọ́ ẹ̀bá fún wọn ó fún ha gbogbo tẹ́ dáadáa sí ìyẹn sí pátá dáadáa tó bìrẹ̀ ha fún wọn àwọn tí lọ́wọ́ náà lọ́wọ́ ẹ̀ dáadáa àwọn tó tún wá bú wá mú gbogbo tẹ́ra rẹ̀ tán ó bú èmì náà bá dáadáa rẹ̀ tán ó bú èmì náà ó ti tẹ́ra tí wọ́n lẹ́tẹ̀ lọ àmọ́ ní ọmọ́ra ó lè mọ́ ní òun òdìjá lè ń jẹ́ yàmọ́ ẹjá ẹmúnú olè tó ń já ẹkọ òun ọ̀já yọ sí olè ìbọn sábọ́ sí náà ọ̀jì yà sí náà ìbọn sábọ́ sí òun àkó ẹ̀fọ́ Ànábì sallallahu alaihi wasallam mú fún ìsìn yẹn tẹ́kọ̀ democracy yẹn na á sọ sínú nàjà náà ọlọ́mọdé àwọn nàjà náà jàmá ẹ̀sọ́ ahọ́n yín ẹ̀sọ́ tí wọ́n jáde sọmọ mùsùlùmí ò ní mùsùlùmí sọ̀rọ̀ ní sọ̀rọ̀ ronú ronú ló bá ní ọmọ yàrá aláṣọ mùsùlùmí mùsùlùmí wa bákan alẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ó sọ náà rẹ̀ lára àwọn bí ọlọ́pàá tó pé ara àwọn táà máa ń lára tí ẹ̀ lè máa ní ẹ̀mà lè pẹ́ ńlá sí máa fi ẹnu kọ́ máa fi ní àwọn mùsùlùmí lára àwọn tí ń ṣe dáadáa àwọn ń fẹ́ nu kàn fi ní wọn lá tí ẹ bá fi ẹni nu mùsùlùmí lá àbíyá lùsùn náà ọlọ́run bínú o àwọn tí ń lo jágun jẹ́jẹ́ ọ̀rí tẹ́sí ní tàn sí iná ọwọ́ ń wọ́n gbogbo ìyáàbù máa wọ́n mọ́ta tó fi yóò kàn rẹ̀ jẹ́ olúwa ní gbogbo àwọn tí wọ́n bá máa ń kó nínú abáwọn tó fẹ́ sè mí ọlọ́run ọba ọlọ́run níbi àjẹ́ ọlá lè fi àmà ṣùgbọ́n mẹ́rin fún sọ ni pé ẹjá tó ahọ́n wa máa ń fa tó gbogbo máa ń fa fọ́ọ̀rọ̀ ẹ̀yìn máa ń fa búyàn máa ń fa àwọn báyìí máa ń fa àwọn báyìí jẹ́ kí nọ́mbà ní ìṣẹ̀lẹ̀ kó wá tó ṣe àwọn tó fẹ́ sọ yìí kí mo fẹ́ mú mẹ́ náà tí bá sọ tán ẹ̀kejì ọ̀rọ̀ lè dá tó bá wá dá náà tí ó dà lúrú àti òní dà lúrú ọ̀rọ̀ lè dá gbà méjì ní dà lúrú ó làwọn àfà wọ́n ní sẹ́fà fẹ́ ṣe tó dá ẹgbẹ́ sọ̀rọ̀ tó dá kọ́dà wà àti ẹgbẹ́ ṣe ẹwà gbé e tó tún wà pé bí bá sọ̀rọ̀ yìí tán kí ló tó bá gbé agbú tí ó tẹ̀yìn rẹ̀ bọ́ ó pọ̀ ju àǹfààní jáde wúwo orí ń bẹ̀ lọ ìsìlámù tẹ̀lé àjọ dákẹ́ mọ́sọ̀rọ̀ ẹ̀ jáde tẹ̀lé àjọ dákẹ́ mọ́sọ̀rọ̀ ẹ̀ ọ̀fẹ́ kàdákẹ́ wà ní sọ́run tó bá gbé agbú tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò pọ̀ ju kí àtàkàbẹ́rẹ́ bẹ̀ lọ adélọ́ba lè jọlá mọ́jì kẹni wá kó bá wa o Yorùbá onímọ̀jà fẹnu kọ́ táyé kọ́ láti jámà là ń sọ ìyẹn lè fẹnu kọlọ́dọ̀ ọlọ́run náà kì í sọ̀dọ̀ ayé nìkan àwọn ọmọ ọlọ́mọdé afẹnu kọlọ́dọ̀ rẹ o la ilaha illallah wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam subhanaka la ilaha illa anta bihamdika ashhadu an la ilaha illa anta wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله